الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن سلك سنته إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba atọ́rọ̀ àlékún kí àlékún gẹ fún anábì sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlá àti ọlọ́run kí wọ́n bá wọn. èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushura ilé tí ọmọ ògòdì afẹ́fẹ́ ní òní tí ó jẹ́ ọjọ́ kẹrìnlélógún nínú oṣù rọ̀mọ́dọ́ akírawa kú síyàmù látàárọ̀ kí ọlọ́run gba ń jọ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ afẹ́rabalẹ̀ láti jẹ ìgbádùn ọ̀rọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sharafdeen Gbadebo Raji kí ọlọ́ba kí o sí ọlọ́run bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. abara wa sọ̀rọ̀ lónìí nípa sọ̀látù jama'a kásì sọ̀látù nínú jama'a ẹ̀rí. Eh, ká darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ṣe sọ́láàtì nínú jama ó jẹ́ nǹkan kan tó tóbi nínú àwọn títóbi ẹ̀sìn Islam nítorí pé yóò mú káwa náà láǹfààní láti jẹ́ni tó ṣe pé sáfù wa yóò jọ sáfù táwọn màláìka nígbà táwọn màláìka bá ń sin lọ nínú ìjọsìn àwọn màláìka wọn máa dúró sáfù kàní tí gbogbo sáfù wọn ó kún tí ó kún tí wọ́n tò tí wọ́n tò tí wọ́n tò tí wọ́n tò níbo ti ṣe dáa bákan náà ní ìgbà táwa bá lọ ṣe sọ̀láàtì nínú jama àwa náà dà gẹ́gẹ́ bí àwọn ọmọ ogun tó ṣe pé lọ́wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ ni wọ́n dúró nínú bí wọ́n ti ṣe máa tò níwájú àwọn ọ̀gágun ọ̀gágun ọ̀gágun káti ẹ̀ ṣe sọ̀láàtì nínú jama sábàbí ńlá ni o tí máa jẹ́ káwọn èèyàn fẹ́ràn ara wọn yìí sì máa jẹ́ kí wọ́n dára wọn yóò máa jẹ́ kí wọ́n sànù ara wọn yóò máa jẹ́ kí wọ́n máa wá dáadáa fúnra ara wọn kódà eléyìí máa jẹ́ kí àlékún agbára àti àlékún àgbéga àti àlékún ṣọ̀kan kó wáyé láàrin àwọn mùsùlùmí ẹni tí wọ́n rí ní mọ́ṣáláṣí kò dàbí ẹni tá à rí mọ́ṣáláṣí ẹni tá à rí mọ́ṣáláṣí tá à bá rí àbèrè rẹ̀ àbèrè àlàáfíà rẹ̀ kódà ó kéré jù kó tó di pé mọ́ṣáláṣí gan sọ pé lágbọ́dá àti tàmẹ̀dù ẹ lọ wẹ́yìn rẹ̀ ò sí òsì àwọn èèyàn gan ti máa lọ bá ń lé kí ló dé bàbá lágbọ́dá àrí mọ́ṣáláṣí àti ní tójọ́ mẹ́ta subhanallah oore ńlá ni sọ ma pé nǹkan ńlá ló fi ṣera rẹ nígbà tó yẹ kó wọn kúkú dọ́ ọmọ mọ́ṣáláṣí àdúgbò yóò túlẹ̀ ní ní ọ̀sà ara rẹ ló ń ṣe ọ tí rẹ ni sọ fún ọ ara rẹ ló ń ṣe torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe kápéjọpọ̀ sínú ní àwọn àkókò kan tá a ti dámọ̀ ó ṣe lára òfin wa torí ẹ nínú rẹ òun náà lè ti máa wáyé láàrin òru àtọ̀sán gẹ́gẹ́ bí ìta máa fi ṣe as-salawatul khams salatu subh salatu dhuhr salatu al-asr salatu àpéjọ yìí ẹ̀ márùn lójúmọ́ nínú àwọn àpéjọ tọ́nà ọba tó ní ká máa ṣe òun náà máa wáyé lọ́sẹ̀ sọlátùl jamaa náà tún wà tí wọ́n ti máa wáyé lọ́sẹ̀ gẹ́gẹ́ bí sọlátùl jumu'a sọlátùl jumu'a ní ìsìn àpéjọpọ̀ ńlá ni tó tún ju ti èyí tá à ń ṣe lójoojúmọ́ lọ ní pípọ̀ nínú rẹ̀ tún ni èyí tí máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀mejì gẹ́gẹ́ bí sọlátùl ìdẹ́yì ìdìl fitr wà ìdìl adha ẹ̀hẹ́n gbà tá a bá lọ sí ìdì àpéjọpọ̀ ńlá tún lẹ́lẹ́yìn náà kò bá jẹ́ ti ìtúnu Ramadan àbí tọdún léyà bákan náà gbogbo olu wọ́n péjọ bẹ́ẹ̀ náà ni ní àsìkò ọdún nínú rẹ̀ onáàlẹ́ máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀kan lọ́dún fún àwọn mùsùlùmí lápapọ̀ gẹ́gẹ́ bí àpéjọpọ̀ tí máa ṣẹlẹ̀ ní àràfà nísìn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àpéjọpọ̀ tí máa wáyé látàrí àyípadà tó dé bá ojú ọjọ́ gẹ́gẹ́ bí sọ̀látù sọ̀látù Eh, sọ̀látù kùsùf sọ̀látù tá a máa ń ṣe nítorí pé eh, wọ́n ti pè ọjọ́ wọmi ìmọ́lẹ̀ àárín ìmọ́lẹ̀ mà òye eh, òṣùpá ọwọ́mi àbóyè ọ̀sán ọwọ́mi so eléyìí gbogbo àwọn sọ̀làwátì tá à ń ṣe yìí bá àpéjọpọ̀ ńlá ni kí ni ìdájọ́ sọ̀látù jẹ̀máà dájúdájú èyí tó dọ́gba tí ìwádìí fi hàn òun náà ní pé ọ̀ranyàn mà ni ọ̀ranyàn mà ni ká ṣe sọ̀látù jẹ̀máà ọ̀ràn yẹn ní ká lọ ṣe sọ̀láàtì pẹ̀lú jàmáà mùsùlùmí mọ́ṣáláṣí àbí ibikíbi tí wọ́n bá ti máa péjọ ṣe sọ̀láàtì lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin tó bá ti jẹ́ ẹni tó ṣe pé ó ti dàgbà ó ti bàlágà ó sì ní agbára láti wá ṣe sọ̀láàtì kì í ṣabarapá kì í ṣabirùn ẹ̀ márùn lójúmọ́ lọ́mọ máa jáde wá mélòó ló tí ì ṣètò tí ló sú ọ ẹ̀ márùn lójúmọ́ lọ́mọ wá láti wá ṣe sọ̀láàtì jàmáà ọ̀bá wà lórí ìrìn àjò ọ̀bá sì wà ń lé bóyá ogun wà àbí òṣogun ẹ lójú ogun gan tógun bá wà á tún lọ ṣe jàmá bẹ́ẹ̀ ni lọ ń gbọ̀n o tó àmọ́ pé wọ́n ní ìsinyìí báyìí kò tiẹ̀ sẹ́ni tó dọ́ ọmọ mọ́ṣáláṣí àdúgbò èèwà rárá rárá ni tó sì dáa bẹ́ẹ̀ wọn náà kúkú máa pe tó ọ̀dà kí lọ láti ń bẹ fún sọláàtì jamaa ká sọláàtì nínú jamaa wọn láti ń bẹ fún pọ̀ wọn wá nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma أن رسول الله صلى الله عليه وآله وسلم قال صلاة الجماعة تفضل صلاة الفذ بسبع وعشرين درجة النبي صلى الله عليه وآله وسلم صلاة تاسين جماعة الله لا جوي تاداسي له pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n nínú rìwáyà kan bí khamsin wa ishirina daraja pẹ̀lú àjùlọ márùnlélógún muttafaqun alayhi alimami al-Bukhari ló gbà wá <laughs> àjùlọ tá ń sọ yẹn fagé má ṣe pé pẹ̀lú bisikíìtì kìí sì ṣe pẹ̀lú súwìtì àjùlọ lọ́dọ̀ ọlọ́run ẹ̀hìn lọ. ẹnìkan ní àti bá jùlọ lásán ni ati bájùlọ lasan ni egbon kan lẹ́nu ẹ̀ Abu Hurayra radiyallahu anhu òun náà gba ẹ̀gbà wọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nàbí sọ pé man tatahhara fi baytihi thumma masha ila baytin min buyutillah liyaqdiya fariidatan min faraa'idillah kanat khutuwatahu ihdahuma taxutu khati'atan والأخرى ترفع درجة أخرجه مسلم النبي صلى الله عليه وسلم يقول ni بسأل ولا tó bá sàlùwàlá láti lé lẹ́yìn náà tó wá lọ sí mọ́sálásí kan náà mọ́sálásí ọlọ́run ọba ẹlẹ́dàá wa láti lọ́ọ́ ṣe sọ̀láàtì tó jẹ́ ọ̀ràn yẹn nínú àwọn sọ̀láwàtì ọ̀ràn méjèèjì ọ̀kan nínú méjèèjì ọlọ́run ọba máa fi pa àṣìṣe rẹ̀ fún nígbà tó jẹ́ pé lẹ́ẹ̀kejì ń kọ́ ọlọ́run máa fi ṣàgbéga fún àgbéga kù náà lọ gbọ́ yẹn o ẹ̀yin tẹ́ ń rìn lọ mọ́sálásí oore ńlá ń bẹ fún yín o ọlá ńlá ń bẹ fún yín Abu Hurairah radiyallahu anhu òun náà gba ìgbà ọ̀rọ̀ wa o ó tún gba ìgbà ọ̀rọ̀ mi wa ọlá nàbì sallallahu alayhi wa sallam sọ pé man ghada ila al-masjidi aw raha adda Allahu lahu fil jannati nuzula kullama ghada aw raha muttafaqun alayhi anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí máa ń fa àfẹ̀mọ́júmọ́ lọ sí mọ́sálásí àbẹ́ni tí ń fi ìrọ̀lẹ́ lọ sí mọ́sálásí ìyẹn ni kí gbogbo àwọn máa ń lọ sí mọ́sálásí lọ sí lọ́nìí ọlọ́run ọba ó pèsè ibùgbé kan fún lálùjáná ní gbogbo ìgbà tó bá lọ láàárọ̀ àtìgbà tó bá lọ ní ìrọ̀lẹ́ eléyìí túmọ̀ sí pé adúrú ibùgbé tọ́lọ́run bó pèsè fún lálùjáná torí ẹ ìwọ ńkọ́ sọ̀rọ̀ pé ọlá tó ń bẹ fẹ́ni tí ì bá wà ní òní gbogbo òdiwọ̀n àgbà tí wọn náà bá fi wá ó ní ibùgbé sínú náà bí lálùjáná bíra rẹ̀ léèrè eléyìí tọ́lọ́ láti tí ó bá ṣe ní mọ́ṣáláṣí àdúgbò rẹ̀ a jẹ́ pé yóò wo mọ́ṣáláṣí eléyìí tí jàmáà rẹ̀ pọ̀ jù lẹ́yìn náà ni ó wá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí mọ́ṣáláṣí tó bá jìnnà káyí pé kò sí mọ́ṣáláṣí ládùúgbò rẹ̀ tọ́ àyàfi mọ́ṣáláṣí Mẹ́kà àbọ̀wọ̀ àbí mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa sallam àbí masjid al-aqsa tọ́ ká ṣe sọ̀láàtì nínú tiwọn ó lọ́la o ẹni kó o ní fi mọ́ṣáláṣí Mẹ́kà lẹ̀ kó máa lọ mọ́ṣáláṣí àdúgbò máa lọ mọ́ṣáláṣí àdúgbò kan o o sì ní fi mọ́ṣáláṣí Eh, wọ́n ti pè mọ́sálásí Baitul Maqdis sílẹ̀ kọ́ wa lọ́n lọ sí mọ́sálásí àdúgbò kan torí pé ká ṣe sọ láti inú àwọn mọ́sálásí kínní kejì kẹta yìí wọ́n lọ lájú gbogbo mọ́sálásí àwọn ààyè tó wà nítòsí wọn lọ àti tó jìnnà sí wọn yàtọ̀ sí pé mọ́sálásí Mẹ́kà onílàdà rẹ̀ pọ̀ jù lẹ́yìn náà ló kan mọ́sálásí anabi Muhammad sallallahu alayhi wa sallam kó tó wá kan mọ́sálásí Baitul Maqdis a lè ṣe sọ̀látùl jamaa nínú mọ́sálásí eléyìí tó ṣe pé wọ́n ti parí sọ̀látùl jamaa ń bẹ̀ káwọ́ ṣe jamaa mi lópin ìgbà tí ò bá ti jẹ́jọ́ máa fìtínà kì í ṣe pé àti tájẹ́tì pé kán parí sọ láti wọn torí pàwọ̀ fẹ́ tò lẹ́yìn ìmáàmù yẹn wọ́n ti wá dá wa mà gbogbo gbàlá máa wá bẹ́ẹ̀ a sì ti nílé ìmáàmù tiwa náà ìmáàmù fìtínà jàmáà fìtínà nìyẹn eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́ àmọ́ tí ò ti jẹ́jọ́ máa fìtínà tí ò jẹ́ ìmáàmù fìtínà kò sí tó burú ń lábẹ́ òfin ọlọ́run talẹni tí ọbẹ̀ lè dóò pọ̀ ẹnìkan náà sọ̀hábà wa dìde ọba ọ̀darapọ̀ mọ́ alimami albayhaqi wọ́n gbé ẹgbàá wọ̀rọ̀ jáde nínú tíra àwọn sunan kubra bisanadin fihi irsal wọ́n ní abubakar ló dìde ló ṣe sọ̀láàtù pẹ̀lú onítàn tó eléyìí ń túmọ̀ sí wípé a lè darapọ̀ àwọn jama mi náà lè ṣe sọ̀láàtù lẹ́yìn jama alákọ̀ọ́kọ́ ẹ ṣàkíyèsí o tí o bá ti jẹ́ jama fitina tí ń tò lẹ́yìn ìmáàmù fitina tọ́ bákan náà tí àwọn èèyàn bá jẹ́ pé wọ́n ń ṣọ́ ẹnu bodè wọ́n ń ṣọ́ ẹnu bodè kò sí tó burú tí wọn bá bẹ̀rù pé ọ̀tá lè yàbò àwọn kò burú kí wọ́n péjọpọ̀ kí wọ́n ṣe sọ́láàt níjàmá àmọ́tẹ́rù bá ń bà wọ́n wípé ọ̀tá lè yọ ní ìgbà táwọn ò lérò gbọ̀nà táwọn ò lérò kò burú kí kálukú ṣe sọ́láàt láàyè ibi tí ń sọ kálukú ṣe sọ́láàt láàyè ibi tí ń sọ. ǹjẹ́ obìnrin náà wà lè máa wá sí láti wá ṣe jàmá bẹ́ẹ̀ ni kò sí tó burú mẹ́ẹ̀ àwọn obìnrin náà wá sí mọ́ṣáláṣí láti wá ṣe jàmá láwọn mọ́ṣáláṣí wa tọ́ ṣùgbọ́n o àyè táwọn obìnrin yóò dúró sí wọn dá ni ọkùnrin ò ní lùpọ̀ mọ́ wọn o àwọn obìnrin yóò sì bó gbogbo ara wọn dáadáa o èsì tẹ́ tọ́jú tọ́mú tọ́tẹ o tẹ́ wá gbégélé sí gẹ́ngẹ́ o tẹ́ máa bọ̀ wá mọ́ṣáláṣí tún kó lọ́fíńdà sára ọlọ́run mẹ́jẹ o kò bófin ọlọ́run ọba mu. tọ́ àwọn obìnrin táwọn bá sì fẹ́ wọ́n lè ṣe jàmáà tiwọn lọ́tọ̀ wọ́n lè ṣe jàmáà tiwọn lọ́tọ̀ láì jẹ́ pé wọ́n darapọ̀ mọ́ àwọn ọkùnrin so ìmáàmù tí wọ́n òun ó dúró láàrin wọn ni ìmáàmù ó dúró láàrin kò sì sí tó burú kọkùnrin náà délé mọ́mọ́ fáwọn obìnrin àmọ́ yóò jìnnà síbi tí wọ́n bá wà dé Ibn Umar radiyallahu anhuma ọgbà ìgbàwọ̀rọ̀ wọn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní idha ista'dhanakum nisa'ukum bil-layli ila al-masjidi fa'dhanu lahun muttafaqun alayhi ọlọ́run nàbí sallallahu alaihi wasallam ní táwọn obìnrin bá gba yọ̀ǹda lọ́dọ̀ yín lálẹ́ kó àwọn fẹ́ lọ sí mọ́ṣáláṣí ẹ yọ̀ǹda fún wọn láwọn fẹ́ lọ sí mọ́ṣáláṣí lálẹ́ ẹ yọ̀ǹda fún wọn. ṣé tí wọ́n bá gba yọ̀ǹda lọ́sàn-án kọ kò sí yàtọ̀ láàrin ọ̀sán àti alẹ́. àdìsí eléyìí wọ́n máa ń sọ pé irú rẹ̀ kharaja makharajal ghalib ètò ọ̀pọ̀ jù ni pé alẹ́ lobìnrin máa ń gba yọ̀ǹda kó ń fẹ́ ṣèbá Aisha radiyallahu anha ti sọ fún wa gẹ́gẹ́ bí àdìsí tó wà nù Muwatta àtàwọn tíra mi báwọn máa ń lọ sí sọláàtù fajr ànábì sì máa ń ṣe sọláàtù fajr ní ìgbà tó kùnkùn bá wà lójú sánmà ọ̀kan nínú àwọn obìnrin ó sì faṣọ rẹ̀ yóò fi wéra rẹ̀ dáadáa yóò dábòra rẹ̀ dáadáa lọ́nà tó ṣe pé yóò lọ mọ́ṣáláṣí yóò bọ ẹnìkan ò ní dààmú nítorí bókùnkùn sí wà lójú sánmà tó eléyìí túmọ̀ sí pé wọ́n ní eh, tó bá tọrọ yọ̀ǹda láti lọ sí mọ́ṣáláṣí lálẹ́ kò túmọ̀ sí pé tó bá tọrọ yọ̀ǹda ńgbà mí náà ẹ̀ nígbà fún ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n bá lọ sí mọ́ṣáláṣí wọlé yakhrujna tafilat bẹ́ẹ̀ ládé fi sọ wọ́n jáde láì jẹ́ kí wọ́n sọ̀sọ̀ láì jẹ́ kí wọ́n fi lọ́fíńdà para. tọ eléyìí túmọ̀ sí pé ẹn ìgbà tí wọ́n gbà pé o lè lọ sí mọ́ṣáláṣí ó túmọ̀ sí pé lẹ́yìn gbígbà yọ̀ǹda ni wàá gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kíkàn sí pọ́n mọ́ náà pàn ó gbé báàgì kó jìkà ọ wàá sọ pé wọ́n ti lọ ń tiẹ̀ ẹnìkan ò lè bá gbà yọ̀ǹda ó dìgbà tó bá eléyìí sì túmọ̀ sí pé ẹ̀yin náà gan alára ẹ̀ gbọ́dọ̀ kọ́ dínà àwọn ẹ̀ gbọ́dọ̀ dín wọn lọ́nà torí pé wọ́n bá àjọkọ tó bá lóun fẹ́ lọ mọ́ṣáláṣí kọ́ lọ kọ́sàmọ́ ti lọ bòmí tó yàtọ̀ sí mọ́ṣáláṣí eléyìí pàtàkì púpọ̀ ẹni tó ṣe pé ọwọ́ mọ́ṣáláṣí ó ti bá páwọn èèyàn ti rùkú ìtọ́jẹ́ súnà ní kò ní ó rùkú pẹ̀lú wọn kó rùkú pẹ̀lú wọn ṣé ó wà so ètò dájú ni pé kó má rùkú kó tó wọ sáfù torí pé sàábé anabi ní kò tún gbọdọ̀ ṣerú ẹ̀ mọ́ èwo ló kéré jù nínú nọ́mbà tó lè ṣe sọ̀látùl jamaa èèyàn méjì ni èèyàn méjì náà ni jamaa tó kéré jù gbogbo ìgbà tí jamaa bá sì tún pọ̀ jù báyìí lọ á ah, yóò jẹ́ kí ládàá wọn pọ̀ ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí jamaa tèrò rẹ̀ bá pọ̀ jù ọlọ́run nífẹ̀ẹ́ sí jamaa tèrò rẹ̀ bá pọ̀ jù ẹnikẹ́ni tó bá ti ṣe sọ̀látù tó jọ́ràn èèyàn lé tó wá wá sí mọ́ṣáláṣí tó bá pàwọn èèyàn ṣe sọ̀látù lọ́wọ́ ni pé kóun náà tún kó tún ṣe sọ̀láàtì yẹn pẹ̀lú wọn eléyìí tí ó wàá ṣe pẹ̀lú wọn nísìnyí ó máa jẹ́ náfìlà ẹnikẹ́ni tó bá ti wáá ṣe sọ̀láàtì tiẹ̀ pẹ̀lú ìmáàmù kan tẹ́lẹ̀ tó wá tún wọ mọ́ṣáláṣí mi tó tún bá pé wọ́n tún ṣe sọ̀láàtì kò sí ní tó burú kó tún darapọ̀ mọ́ náfìlà náà ni ó tún jẹ́ fún nítorí pé tí ó bá darapọ̀ mọ́ tó ta kété tí ń wòran gbogbo ẹni tó bá wá bẹ̀ tó bá rí i pé mùsùlùmí ṣe sọ̀láàtì wò ṣe sọ̀láàtì ètò súnmọ́ ni pé wọ́n máa wò pé èsè mùsùlùmí ìtànàbí sallallahu alaihi wasallam sì sọ fẹ́ni méjì torí tí wọ́n ta kété nù nígbà tánàbí ń bá sọ̀láàtì lọ tó parí ó wá sálámà tán ó wá rí i pé àwọn kan dúró lọ́ọ̀kan wọn ò ṣe sọ́lá anábì ní kan lọ́ọ́ mú wọn wá kí ló dé tẹ̀ ṣe sọ́lá alẹ́sítọ́mà mùsùlùmí sẹ́yìn ìṣe mùsùlùmí ni sẹ́yìn ìṣe mùsùlùmí wọn ní à ah, mùsùlùmí ni wà walakinna sallayna fi rihalina ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nígbà tí ṣe sọ́lá ti lè wa anábì ní la taf'ala gbọ́dọ̀ tálákọ̀ọ́kọ́ gan ò ṣe dépò kó tún á darapọ̀ mọ́ta ni àbá wọn mọ̀ pé nǹkan tó ṣe wọ́pọ̀ nítòsí ọ̀pọ̀ wọn náà sì rántí pé kú lè dé at any time at any time àwa wíwò láwa àwì fọlọ àwa àwa àwa wíwò àwíjàre wo la fẹ́ sọ fọlọ nígbà tí kú bá dé kọ́lọ́n ọ̀dà kún kọ́ sànù tiwa tí wọ́n bá ti lè gbé tó bá ti lè ṣe kọ́ọ̀mà nínú mọ́ṣáláṣí kò sáyè àtìyàn náà fìlà mọ́ kò sáyè àtìyàn náà fìlà mọ́ ẹ̀ darapọ̀ mọ́ ìmáàmù torí pé anabi sallallahu alaihi wasallam idha uqimatis salah fala salata illa al-maktuba tí wọ́n bá ti lè gbé sọ̀láàtì báyìí pínrín kò sáyè láti ṣe sọ̀láàtì mi máa fi sọ̀láàtì ọ̀ràn ẹ̀ tí wọ́n bá wá gbé sọ̀láàtì mọ́ wa lọ́wọ́ nígbà táwa ń yan náfìlà lọ́wọ́ tó a tètè parí náfìlà yẹn ní fufu yẹ ní fufu yẹ bí kọ́ ẹ̀kọ́ rákà méjì là ń ṣe a ti parí rákà alákọ̀ọ́kọ́ a tètè parí rákà ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n a kè fatia o pèsè pé tó ajá fatia nídajì ó kè fatia yóò pè so ó rùkú dáadáa ó forí kanlẹ̀ dáadáa ó sì sàtáyà dáadáa ó sàlámà kó tó wá darapọ̀ mọ́ eléyìí jẹba àwọn. tọ ẹnikẹ́ni tó bá ń kọ̀ láti wá sí mọ́sálásí wá sí sọ láti pẹ̀lú jama tó bá jẹ́ pé ó ní ìdí kan pàtàkì tó lè di lọ́wọ́ bí àárẹ̀ àbí ìbẹ̀rù àbí ntọ́jọ méjèèjì wọ́n mọ̀ kọ́ ládàá fún ipò náà wá sí jama nítorí pé ó nídìíwọ́ tí sẹ̀rí àgbà wọlé àmọ́ tó wá pé kò nídìíwọ́ kankan tí wọ́n á dá láti ṣe fúnra ara rẹ̀ a sọ pé sọláàtì rẹ̀ lálàáfíà ṣùgbọ́n ń pàdánù ládàá ńlá ó sì ń ṣe ẹ̀ṣẹ̀ ńlá tó ọ̀pàdánù ládàá ńlá ó sì ṣe ẹ̀ṣẹ̀ ńlá gbogbo ẹ̀ òfò náà ni kọ́nà ọ̀dà kún kọ́ sànù wa kí wọ́n á lè díwọ́ tiẹ̀ ganan rí tí èfi wá mọ́ṣáláṣí kí ló ń ṣe ọ́ ara rẹ̀ oníṣòjòjò ọ́ gbádùn dáadáa kọ̀ wá mọ́ṣáláṣí ni torí ẹnu rẹ̀ ń fi jẹun gbogbo gbà ẹsẹ̀ rẹ̀ ń fi rìn gbogbo gbà ó sì ń bẹ́ lọ́n kọ́lọ́ fi nǹkan sí ọ ìwọ ń sì ń fi mẹ́wàá sẹ́sìn ọ lọ sọ dàbà sọ dàbà ọwọ́ àkútà ní sọ ta lọ sẹ̀ kí nǹkan kan bá ti ṣe wọ́n Yorùbá lẹ́wù wọ́n mọ̀ pé ta làwọn sẹ̀ o ẹ̀ mọ̀ pé tẹ́ ń fi ń sẹ́ lọ́n pọ̀ ni kò sì sọ́nà tó lọ́wọ́ bó fi lè yọ òróró rẹ̀ lára yín èsìn lọ́n ọ̀hán ni ta lọ sẹ̀ ọ̀sẹ̀ ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ẹ̀sẹ̀ bí rọmọdọ́nà dé náà ni wọ́n rí ọmọ síláṣí tá ń dọ̀ ọmọ tá ń mọ̀ pọ̀ wà ládùúgbò. la hawla wala quwwata illa billah torí de eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ o. ó pàtàkì wípé kéèyàn ó ṣe ojú kòkòrò láti rí kóun ṣe sọ láti nínú jàmá torí pé ọ̀ràn àyàn nígbà bí mo ti ṣe ṣàlàyé síwájú. afọ́jú kan wá bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa anabi sallallahu alayhi wa sallam yìí lẹ́ni jẹ́ ọmọ àfàmì wá sí mọ́ṣáláṣí mo ń fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi kí n máa ṣe sọ láti mi lé mi anabi sallallahu alayhi wa sallam ti sọ fún mi pé kò burú ó wá máa lọ anabi wa ni kí ló sọ ó tún tún ìbéèrè rẹ̀ ó tuntun ṣe ipe òun fẹ́ kí wọ́n yọ̀ǹda fún kí wọ́n máa ṣe sọ láti nílé torí wọn lẹ́ni tí wọ́n máa fún wá sí mọ́ṣáláṣí ànábì ni sọ́wọ́n máa gbọ́ tẹ́ máa pèpè fún sọ́lá tàbí ìgbọ́ ó lòun máa gbọ́ a ànábì ni kọ́dà dídáhùn ni pé o gbọ́dọ̀ wá sí mọ́ṣáláṣí nǹkan kan ò sójú rẹ̀ nǹkan kan ò ṣe ọ̀hún akọ̀ láti wá sí mọ́ṣáláṣí kí ni ti ń dùn mọ́ ọ̀gá aná sọ́wọ́n máa pé kú ọkàn rẹ̀ dì mọ́ mọ́ṣáláṣí ni ẹ̀rù ń bà ká tó wá pé wọ tó ṣe pé kọ́lbùkà mufarikun lil masajid ọkàn tiẹ̀ ọ ya ara rẹ̀ sọ́tọ̀ kú lára àwọn mọ́ṣáláṣí. torí ọ̀dọ̀ wa wa o ẹ̀yin ọkàn lè má tán ara rẹ̀ jẹ́ kó rò pọ̀ ń tán náà bá jẹ́ lẹ́yìn náà Islam ó fi hàn wá olóríire wà àwa ló kù sí lọ́wọ́ nìsín. tọ́ tẹ ń sọ̀rọ̀ solatul jamaa àgbọ́dọ̀ tún mẹ́nu bà al ìsíwájú àwọn èèyàn ṣe sọ́lá lè máàmù dájúdájú àyè lèmọ́mù àyè tó lájùlọ ńlá ni àyè tó lájùlọ ńlá ni nítorí pípàtàkì tí pípàtàkì lèmọ́mù nítorí pípàtàkì táyè lèmọ́mù pàtàkì ló mú kánàbí sallallahu alayhi wa sallam kó ń gangan fúnra ara rẹ̀ kọjá pọ̀ òun ní ń ṣe lèmọ́mù fáwọn yìí bẹ́ẹ̀ náà làwọn àrólé rẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn náà ń ṣe lèmọ́mù fáwọn yìí ṣùgbọ́n lèmọ́mù àwọn ojúṣe ńlá ń bẹ lọ́rùn rẹ̀ tó gbọ́dọ̀ mójútó nítorí pé lèmọ́mù òun lẹni tó ṣe wípé yọ́ọ́ máa sọ so, ìjọsìn fáwọn èèyàn kò ní jọ ọ́ra rẹ̀ ẹ̀san ńlá ń bẹ fún tó bá ṣe dáadáa ẹ̀san ńlá ń bẹ fún tó bá ṣe dáadáa torí ẹ̀ yóò tiẹ̀ tún máa gbaládàá rú àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ ah àjẹpọ̀ pàtàkì púpọ̀ ọ pàtàkì púpọ̀ so eléyìí túmọ̀ sí pé àtọ́ ẹ̀pẹ́ àyíká sin lọ́ọ̀nì iná lọ láyè ṣe ń bẹ kì í ṣe yẹn ni pété yẹn máa ń ṣe lè má mú fáwọn èèyàn àpọ́nlé kọ́ lọ́wọ́ à ń bẹ̀ àpọ́nlé kọ́ lọ́wọ́ à ń bẹ̀ bí ìdí ẹrù ru ni ìdí ẹrù ru ni ni kọ́lọ̀ ọba ó fún yẹn sí so ó pàtàkì nínú òfin ọlọ lànàbì sallallahu alaihi wasallam fúnra ara rẹ̀ ló fi jẹ́ pé n ti ń sèlú tó ìwọ náà sì ti mọ̀ ike kò lè rọwọ́ lọ́rùn ike kò sojú sí ilé máàmù bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kí lọ tẹ́rì gbà sí kí lọ tẹ́rì gbà sí tọ́ torí ẹ̀ ǹjẹ́ tá a máa ń tò lẹ́yìn máàmù tá a lè máa dá tiwa sí i kákan fi lè máàmù di gẹrẹ wú wájú wa tọrẹ lómi nínú àwọn èèyàn ẹrí pé ó gborí sókè kí lè máàmù tó gborí sókè ni yóò ti lọ forí kalẹ̀ kí lè máàmù tó lọ forí kalẹ̀ kódà lómi àmà sálámà kí lè máàmù tó sálámà kámẹ́sẹ̀ ti sọ Allahu Akbar ti bẹ̀rẹ̀ kọ́tọ́ o ọ̀ràn yẹn ló jẹ́ lórí máàmù kó máa tẹ̀lé lè máàmù nínú sọ́lá tirẹ̀ gbogbo sẹ́tẹ̀ bá وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد وإذا صلى قائما فصلوا قياما وإذا صلى قاعدا فصلوا قعودا أجمعون متفق عليه النبي صلى الله عليه وآله وسلم أنسى في الإمام سواجك لباما وأوكسره wọn gbé lè máàmù síwájú kẹ lè máa wà ó kọ́ sí rẹ torí pé a ti kò wá ní jẹ́ pò ń lọ dáa jù kó wá jẹ́ pé ẹ̀yin wá ń wò pò ń lọ wọ́ọ̀sì jù ó ní ọ̀dáa jù lè má mú lọ dáa jù torí rẹ̀ ẹ máa wà àwòkọ́sì rẹ̀ tó bá ṣe Allahu Akbar kẹ́yìn náà tó ṣe Allahu Akbar ó dìgbà bá tó rúkú kẹ́yìn náà tó rúkú ó dìgbà tó bá sọ pé sami Allahu liman hamida lẹ́yìn ọ̀dà pé Allahumma rabbana lakal hamd kótó di pé anabi sallallahu alaihi wasallam ó tún pa eléyìí rẹ bóòlù anabi ṣe parẹ́ anabi parẹ́ pẹ̀lú pé ó fi hàn wá pé tí ìmáàmù bá ń ṣe sọ̀láàtì níjókòó látàrí páàrẹ̀ ń ṣe ẹ̀yìn tí àárẹ̀ ò ṣe ẹ̀dìdẹ̀ dúró ni irú eléyìí ló ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé anabi muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tó ní kí wọ́n sọ fún abubakar kó máa ṣe ìmáàmù fáwọn èèyàn anabi sallallahu alayhi wa sallam wá rọra sí kọ́tìnì ilé rẹ̀ lọ́wọ́ á rí i pé yẹ́s abubakar ti síwájú ti ń ṣe ìmáàmù fáwọn èèyàn inú rẹ̀ wá dùn òun náà wá jáde wá síta òun náà darapọ̀ mọ́ wọn nù sọ̀láàtì yẹn Abubakar ọ̀ságbà Abubakar lọ dó lápọ̀ tún anabi sallallahu alayhi wa sallam ìwọ̀n á rọ́ sọ̀láàtì anabi fáwọn yẹn anabi wà ń jókòó gbogbo yẹn wà ń dúró eléyìí là anabi ṣe kàn yín bó tilẹ̀ jẹ́ pé nínú hadithi jabir ibn abdillah radiyallahu anhuma eléyìí tí imam muslim gbé jáde olanabi sallallahu alayhi wa sallam ó ṣubú lórí ràkúnmí rẹ̀ so ó wá ṣèṣe àwa lọ sílé rẹ̀ a lọ ṣe pẹ̀lú rẹ̀ so anabi wà níwájú wa níjoko àwa wá tò sẹ́yìn rẹ̀ nídúró ànábì wa ṣàpèjúwe fún wa pé ká jókòó ó ní ó kù díẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe ṣe àwọn kèfèrí lẹ́ẹ̀kan tó jẹ́ pé ọ̀gá tí wọ́n jókòó àwọn dìde dúró ọ̀gá àwọn jókòó àwọn dìde dúró eré táwọn náà máa ń ṣe tó jẹ́ pé àwọn kan dìde àwọn dílé wọ́n dìde lẹ́yìn wa àwọn jókòó tọ́ ànábì ní iṣẹ́ àwọn kèfèrí nù tí wọ́n máa ṣe pẹ̀lú àwọn ọmọlẹ́yìn wọn tẹ́lẹ̀ báyìí wa táwa lẹni náà tọ́lẹ́tọ̀ sí kò ṣe ìmáàmù ẹ mo rò pé tẹ́ ẹ bá gbàgbé yorùbá tí mo ní ká máa lò náà ni pé tí ó ṣe imam kì í ṣe tí ó jẹ torí tó bá jẹ oyè nù ẹ̀hẹ́n talẹ́ni náà tó lẹ́tọ̀ọ́ sí kó máa ṣe imam ìyẹn ni pé gbogbo àyè kọ̀ọ̀kan jojúmọ́ talẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí kó ṣe imam ẹni tó lẹ́tọ̀ọ́ sí kó ṣe imam ó náà ni al ẹni tó mọ alukurani kejù ẹni tó mọ alukurani kejù òun náà lẹni tó ṣe pé ó há jù tó sì ní ìmà nípa òfin ṣẹ̀ríyà pàápàá jùlọ àwọn òfin tó ní í ṣe pẹ̀lú sọ́lẹ́ẹ̀ torí láyé àwọn sàhábà al-aqra'u huwa al-afqah ẹni tó mọ alukur'ani kéjù ní máa jẹ́ olùmọ̀jìnlẹ̀ jù nípa ṣẹ̀ríà ní ìgbẹ̀yìn ayé ni ló di pé èèyàn mọ alukur'ani ké kò mọ̀fin ṣẹ̀ríà èèyàn mọ̀fin ṣẹ̀ríà kò mọ alukur'ani ké ìgbẹ̀yìn ayé lélẹ́yìí ṣẹlẹ̀ ní ìgbà àkọ́kọ́ tó máa sọ pé lágbájá ló mọ alukur'ani kéjù òun náà ní máa nímọ̀ nípa ṣẹ̀ríà jù nítorí pé inú alukur'ani náà wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ náà ló sì mọ̀ òfin ṣẹ̀rí àtọ́gbé tó bá ní kókè fati àkàn kò ní tì kí àyà ti ní kọ́dákẹ́ kọ́dákẹ́ kọ́dákẹ́ ń so eléyìí túmọ̀ sí wípé ẹni tí ó sọ ìmáàmù fáwọn èèyàn tó lẹ́tọ̀ọ́ sí jù ọgbọ́dọ̀ jẹ́ tó jù tó sì nímọ̀ nípa ìmọ̀ ìmọ̀ òun náà ní ìmọ̀ ṣẹ̀ríà kó sì jẹ́ pé ó nímọ̀ lọ́yẹ̀ kọ́ ọmọ ìwọ gan yẹ kọ́ jẹ́ olùmọ̀ tó yẹ pé masha allah la quwwata illa billah ó ní àwọn ìwádìí ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ nípa sọ̀láàtì tó sọ pé tọ̀ nǹkan mi ò ẹ lè máa sọ kí n má lè dá sí o àmọ́ bíi ti sọ̀láàtì tí mò ń ṣe ìmáàmù lórí rẹ̀ ikọ́ síbẹ̀ wà lọ́pọ̀lọpọ̀ rí láwùjọ tiwa lónìí. tọ́ bákan náà tí a wọ́n sì jọ mọ alukurani ké ni ẹnìkan ojú ẹnìkan lọ tonti kó sọ̀rọ̀ kátólì kó ẹnìkan ojú ẹnìkan lọ láyé ẹnìkan ojú ẹnìkan lọ lánàá ẹnìkan ojú ẹnìkan lọ náà ni ọ̀dà àjẹ́ pé ẹni tó mọ̀ ń pa súnná jù ẹni tó mọ̀ ń pa súnná jù súnná ìyẹn ni pé ó nípa àdìtà ànábì sallallahu alayhi wa sallam jù ó sì mà jù nípa ìlànà ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n bá tún jọ dọ́gba nínú hijra ẹni tó ṣe pọ́n ló síwájú tó fi ṣe hijra níìsín kò sí hijra mọ́ kò sí hijira mọ́ kò sí hijira mọ́ tó yẹ ọjọ́ pé àsopọ̀ àwọn èèyàn ti ṣe ṣáájú tòní yìí bóyá láti Makka wá sí Madina ṣùgbọ́n hijira náà tún wà kò ní parẹ́ díjọ́ gbẹ̀ndà kìyàmù kí bá nàbí sallallahu alayhi wa sallam ti ṣe sọ ó ní la tanqati'u at-tawbatu hatta tanqati'a al-hijra la tanqati'u al-hijratu hatta tanqati'a at tútú bó sì ní tán títí tó rùn fi yọgbà bí títí máa wọ̀ eléyìí túmọ̀ sí pé hijira ṣẹ́kù ní ìsìnká pé àwọn bàbá méjì yẹn tó ń fẹ́ ṣe lè máàmù ẹnìkan nu wọ́n ṣe hijira láti ìlú àwọn kèfèrí wá sílùú àwọn mùsùlùmí tó ti fẹ́ ṣe ìmáàmù yìí ẹnìkejì náà ṣe hijira láti ìlú àwọn kèfèrí wá sílùú àwọn mùsùlùmí tó ti fẹ́ ṣe ìmáàmù yìí àwọn àwòtani nínú àwọn méjèèjì ńlọkọkọ ṣe hijira a máa tẹ̀síwájú láti bíi alhamdulilayi rabil alamin adúpẹ́ fún ọba ọlọ́kẹ́ bá ní ẹ̀sùn lórí gẹ́gẹ́ bí ìgbà tí ẹ mẹ́nubà fún wa fẹ́ kẹ́ bá dá ìbéèrè yọkẹ̀ ká gbọ́n gbàrà wa ní àsìkò nígbà tí ẹ sọ fún wa pé tó tóbìnrin bá fẹ́ lọ sí masjid ká má jẹ́ni tí ó kọ̀ fún wọn. a fẹ́ béèrè pé tó bá àwọn obìnrin ìsìnkọ́ lọ sànù wa àwọn ọmọ ìyàtọ̀ nínú gbígbà yọ̀ǹda àti dídágbére tó bá jẹ́ kó dágbére ní kọ́tà pé tó yẹ lèyẹn fi kọ̀ fún pé tó wọ́n gbà yọ̀ǹda ni kì í ṣe pé ó dágbére. bẹ́ẹ̀ni ìbéèrè tó wúlò nìyẹn náà torí pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin

ká mójútó lè yọ̀ǹda lobìnrin máa ń gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó jáde ńlé kì í ṣe pé yóò dágbére yàtọ̀ sí mọ́sálásí tó bá máa dáhùn sọ pé àgbà yọ̀ǹda ká tó lọ mọ́síjìd ibi tí ẹ̀ wá sí mọ́síjìd nǹkan wò lábẹ́ ṣe á rí i pé dandan ni kóbìnrin gba yọ̀ǹda ká tó jáde ńlé kọ́ lọ́ba sọ wa níbi náà jáde náà tó bá dúró lálẹ́ kíámọ̀ kọ́ lọ́ọ́ là wá ẹ já pàdé àwọn olùmọ̀wádé dásìkò yìí ní ọ̀la ọlọ́sọ